القبور للرجال والنساء وقيل تحرم على النساء والأصح أن رخصة ثابتة للرجال والنساء فتندب لهن أيضا على الأصح وسنة زيارتها قائما والدعاء عندها قائما كما كان يفعل رسول الله صلى الله عليه وسلم في الخروج إلى البقيع ويقول السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون أسأل الله لي ولكم العافية ويستحب للزائر قراءة سورة ياسين لما ورد انتهى lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam tíra tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni tíra al-ayatul bayyinat ojúpọ̀nà eléyìí tí a dé ẹ̀rí pé inú àwọn àlàyé eléyìí tí a ń bá bọ̀ ó ní ìfi ẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ wípé àwọn tí ó bá ti jáde láyé wọn ò gbọ́ ní tí àlàyé ń sọ eléyìí náà ni tí afáfẹ́ fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wọ́n wá jẹ́ wa wípé kódà lọ́dọ̀ àwọn àlà imatul hanafiya ó ń bẹ nínú àwọn tí wọ́n sọ wípé àwọn hanafiya ní tí wọ́n sọ ní wípé òkú ma ń gbọ́ ìtàlàyé ń sọ ṣùgbọ́n afáà fẹ́ fi rinlẹ̀ torí pé hanafi náà làfáà tọkọ tíra yìí àwọn fi wípé èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n wà ní ojúpọ̀nà hanafiya òun náà ni wípé òkú ò lè gbọ́n tí ara yìí ń sọ tí a bá wo tíra yìí tíra kan tó hàdábà ọpọlọ ni tó da ọpọlọ láàmú tí wọ́n sì kó wá àwọn ẹ̀rí tí àwọn kan dúró lé lérí wípé ẹni tó ti jáde láyé ó lè gbọ́ nǹkan tí alààyè ń sọ. So nínú ẹni hadisi qalib tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí wọ́n parí ogun badr àwọn òkú àwọn ọ̀sẹ̀bọ lẹ́yìn bíi ijọ́ kẹta tí wọ́n ti wà nínú kòtò anabi sallallahu alayhi wa sallam wá dúró bí anabi wa ń sọ fún wa wípé ǹjẹ́ alwajadtum ma wa'adakum rabbukum haqqan ǹjẹ́ ni ẹ ti rí àdéhùn tọ́lọ́wọ́n bá yín ṣe báyìí ṣe é rí kó dòdò ni afọwọ́ Umar ibn Khattab àtàwọn míì nú àwọn sàhábà wọn wá ń sọ fún anabi sallallahu alayhi wa alayhi wa sallam wípé ajisadun la arwah fiha arwah fiha ilé òjíṣẹ́ ọlọ́run àwọn ara tí ò sẹ́mi ń bẹ̀ ló ń bá sọ̀rọ̀ anabi wa ni ma antum bi asma'a ẹ lima aqul minhu anabi ní nísinsìnyí o ẹ lè gbọ́ kọ̀sẹ́ni tó gbọ́ tó wọn ní tí mo bá wọn sọ sọ àwọn míì bẹ tí wọ́n mú ọ̀rọ̀ yìí ń bẹ wípé tó bá yẹ pé àwọn tó ti jáde láyé ò lè máa gbọ́ ohun tí alààyè ń sọ kò yẹ káná bí o máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ so wọ́n mú ẹ̀rí láti fi ṣe ẹ̀rí wípé àwọn tí wọ́n ti jáde láyé wọ́n lè gbọ́ ohun tí alààyè ń sọ bákan náà hadithu kọ́rí oníhàlì wípé ńgbà tí wọ́n bá gbé òkú sínú sàárè tí àwọn tó sin bá padà tí wọ́n kúrò ń bẹ̀ tán pé wà innal mayyita la yasma'u qara'a ni'alihim idha sarafu òkú yẹn yóò máa gbọ́ dúdún ẹsẹ̀ bàtà àwọn tí wọ́n sin nígbà tí wọ́n bá ṣẹ́rí padà gbogbo àwọn àhàdíìsì yìí òun náà ni àwọn kan dúró lé lórí láti lè fi rinlẹ̀ wípé al-amwat yasma'u so àfáwa ṣàlàyé fún wa wípé gbogbo àwọn ẹ̀rí yẹn kìí ṣẹ̀rí hadith ti kọlib wọ́n ṣàlàyé ẹ̀ lọ́nà oríṣiríṣi ọ̀nà láti lè jẹ́ kó ìwà pé kìí ṣe ẹ̀rí àkọ́kọ́ ní èyí tó súnmọ́ jù ń bẹ wọ́n ní bá wo ìbára yẹn ànábì ní al'an nísinsìnyí ìyẹn túmọ̀ sí wípé ṣáájú sí wọn ò gbọ́ lẹ́yìn eléyìí tán gbọ́ ìwọ̀n tó ní gbọ́ mọ́ gbólóhùn aláàn ó wà ń bẹ bákan náà àwọn olùmẹ̀sìn jẹ́ ká mọ̀ pé hàrí mọ̀ọ́jísà mọ̀ọ́jísà ló jẹ́ nínú mọ̀ọ́jísà tọ́lọ́n sí fún sallallahu alaihi wasallam wal mọ̀ọ́jísà khariqatul aada ní dáńgbè ní mọ̀ọ́jísà náà ní nǹkan so ní tá a mọ̀ ní pé ẹni tó ti kú Umar ibn Khattab tó fi sọ fún ẹni tó ti kú ló ń bá sọ̀rọ̀ ìyẹn tó mọ̀ pé yẹn gangan ní àádà ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé mu'jiza ni ó ti jẹ́ khariqa fún àádà so ìdáhùn sí yẹn nìyẹn kódà àwọn afáàmì tún dáhùn wípé anábì nìkan kọ́ lọ́lọ́run sí eléyìí fún àwọn anábì ọlọ́run máa ń bẹ nínú Qur'an tó yẹ pé nígbà tí àwọn èèyàn ti kú tán wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ kò sẹ́yìn náà rí báyìí so ní oríṣiríṣi ọ̀nà tí gbogbo ẹ̀ náà ni a ti kà fún wa a ti ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ nǹkan kan dájú wípé tíra yìí àfọwà Sheikh Al-Albani rahimahullah wọ́n ń ṣe tàkíkù ẹ̀ ni so tá a bá ti ń ka mọ́tínù ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ tó ṣe déédéé lórí mọ́tẹ́ àbí ni so ní ẹ ló fà á tó fi jẹ́ pé tá a bá lọ wo hamish àfọwà Sheikh Al-Albani wọ́n wà sọ̀rọ̀ lérí ẹ̀ tó ti yé ẹ̀wọ̀n ẹ̀ hadith atharo yìí tá a kà fún wa níjókòó tó ṣáájú nípa inú yàrá kan tí wọ́n kó gbogbo ẹ̀mí sí ẹ̀mí tó bá ti jáde láyé so ó ń bẹ nínú ibùdó àbí dúnìyà náà ti gbà wá ṣùgbọ́n àfọ Sheikh Albani kí ni wọ́n sọ ń pa hadith yìí hẹ́n wọ́n lé hadith mọ́ọ́dọ̀ ni so ìyẹn ń túmọ̀ sí pé tán bá ní wọ́n ṣe tàhákìkì tíra kan gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n máa ń ṣe ń bẹ̀ kódà náà àwọn àfà tí ẹni tó kọ tíra yìí tó kóòtì ọ̀rọ̀ wọn Al-Amidi àfà Sheikh Albani wọ́n jẹ́ ká mọ̀ pé ẹni àṣà rí ni láwù tasọ̀nif ọkọ̀ tíra tó pọ̀ ṣùgbọ́n ó padà fi ẹsẹ̀ nílẹ̀ pé lọ́wọ́ kẹyìn ayé rẹ̀ ẹ́ táraka sọ̀la kò kírun mọ́ ó fi rún lẹ̀ nasalula àlàáfíà so iṣẹ́ tahakíkù nìyẹn so gbogbo àwọn nǹkan yẹn tábà náà ṣe tahakíkù tíra kan ẹ́ màtútọ̀ gbogbo àwọn nǹkan tí ó farapamọ́ níbẹ̀ òun lẹ́yìn tó yẹ mọ̀hákíkù yẹn yóò ṣe kí ni yóò pè jáde so níbi tí a bá tíra náà dé o náà ni ní page one twenty eight tó bá hàn bẹ́ẹ̀ ṣùgbọ́n one twenty seven hàn one twenty eight yẹn o. wọ́n ní ziyaratu alqubur ziyaratu alqubur ẹ rí wípé wọ́n fi sínú bracket ìyẹn túmọ̀ sí wípé kí ni àwọn hànàfíà sọ lórí ìmọ̀lbẹ sàárè wò wa amma mashru'iyyat ziyarati al-maqabir fasma ma qalatu al-a'immatu al-hanafiya fi kutubihim al nínú ṣe sí àwọn àfáà tí ó ṣáájú kánú yahtamuna bi tahsinat alafdhiya àwọn máa ń wọ́n máa ń ṣàkólé kàn pẹ̀lú kí wọ́n máa ṣe ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ tán bá ń sọ lárúbáwá tán bá ń sọ̀rọ̀ bí kò máa parí pẹ̀lú nǹkan kọ̀ọ̀kan tẹ́ bá wo tíra yẹ́ rí pé ẹ wo mọ̀ọ́dù rẹ̀ wọ́n ní al-ayatul bayyinat ẹ́ adami samai al indal hanafiyati asadat so yẹn náà ń pè ní tahsinati lafziya ọ wà nù sisi kibaru ulama pàápàá jùlọ àwọn almutaqaddimin alqudama min alulama wọn máa ń sábà máa ń ní ìnáyà pẹ̀lú albadiyat so lẹ́ẹ̀fìrí bí wọ́n ní ziyaratul amma mashru'iyati ziyaratul maqabir wọ́n ní kẹ́ẹ̀rí ìlọ́mọ bẹ ìtẹ́wò fasma' tẹ́tí kò gbọ́ mà kọ́ láti wo al-a'immatul hanafiya ní tí àwọn àáfàá tán bẹ lórí madhab hanafiya ní tí wọ́n sọ fi kutubihim al-mardiya tó máa gbé fi kutubihim ó ti tó báyìí náà ṣùgbọ́n nítorí pé wọ́n ti sọ pé a'immatul hanafiya fi kutubihim al ya so nínú àwọn tíra àwọn eléyìí tí àyọnu sí tá a kà kún kọ́lá àṣìrìmbìláàlì ọ̀kan náà àwọn àfa ni wọ́n dákọ̀ wọn yìí fi mọ̀rọ́kìl fàlà nínú tíra àti jẹ́ mọ̀rọ́kìl fàlà àfa wa Sheikh Al-Albani rahimahullah wọ́n ní ẹ̀ńtà ń pè ní àṣìrìmbìláàlì yìí nisbatun ila ṣubri balula ṣubri balula ó orúkọ ìlú náà wọ́n wá ṣàfitì rẹ̀ wọ́n wá pè ní ṣorúmbìláàlì bàlúùlà òun ló di bìláàlì wọn bí almatofiya mi misra ibi kan tí ń jẹ́ matofiya ní misra ibẹ̀ ni ààyè náà bọ́ sí orúkọ àfáà náà ni wọ́n wà hasan bunu ammar bunu ali almisri min fuqaha ilhanafiya nínú àwọn àgbà àfáà tí wọ́n bẹ lórí madhabu hanafiya ara misra ni bó jẹ́ jẹ́ pé madhabu àwọn ara misra madhabu tó gbajúmọ̀ jù bẹ shafiya ni madhabu akọ̀díyà àwọn sì nìyí àṣàríyà ni ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pàápàá jùlọ àwọn hanafiya hatta abadul malikiya àṣàríyà ọgbàjúmọ̀ lọ́dọ̀lọpọ̀ àwọn madhabu so nípa ìtẹ̀kọ̀dát nítorí pé àlàṣàrí àwọn súnmọ́ ahàlùsúnà wọlìjọba nínú tíra tó ń pè ní tọ̀ wọ́n ní àfáà yìí mukthiru mina tasnif wọ́n pọ̀ ní tíà wọ́n kọ tíra pọ̀ mọ́ta sánà alf wa tisọ̀ wa situn òní wọ́n jáde láyé nínú tíra wọn yìí ní kà ń bẹ́ẹ̀ ó ń júwe àkídà àwọn hànàfíà wọ́n ní faslun fi ziyaratul qubur ojúpọ̀nà kan lélẹ́yìí nípa ìlọ́mọ bẹ̀tẹ́wò nudiba ziyaratuha nudiba bimana yustahabbu aimandu ó wà nínú sunnah téèyàn bá ṣe èyàn ó gbalada béèyàn bá ṣe èyàn ò lẹ́sẹ̀ ajẹ́ pé kì í ṣe ọ̀ràn yàn ìlọ́mọ bẹ sàárè wò wọ́n ló bá súnà mú mẹ̀ngẹ́rì àyàtọ̀ àlùkòbò ṣùgbọ́n tí bá fẹ́ lọ bẹ itẹ́ wò kò gbúdọ̀ máa tẹ ibi tán sìnkú sí kó má máa tẹ orí ibi tán sìnkú sí yẹn kó má máa tẹ mọ́lẹ̀ tó àlàyé táwọn afọ onímọ̀ fíkì táwọn máa ń ṣe òun nìyẹn torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí hadith ń bẹ lérí ẹ̀ wọ́n ní lè rìjáàlì wọ̀ nìsá eléyìí ó lẹ́tọ̀ọ́ ọkùnrin lè lọ bẹ ìtẹ́wò wà nìsá obìnrin náà sì lè lọ bẹ ìtẹ́wò wàkíìlà tuharramu ala nìsá kẹ́límọ̀ wàkíìlà tí wọ́n sọ wọ́n jẹ́ kó yé wa wípé àwọn mọ́tẹ́ àbí mi ń bẹ́ẹ̀ táwọn sọ wípé èèwọ̀ ni àwọn obìnrin ò gbọdọ̀ lọ máa bẹ ìtẹ́ wò gẹ́gẹ́ bí mọ́tẹ́àbí wo lọ́dọ̀ àwọn hànábílà èyàn ò lè lọ obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lọ máa bẹ ìtẹ́ wò àmọ́ ọkùnrin àwọn lẹ́tọ̀ọ́ láti lọ bẹ ìtẹ́ wò ṣùgbọ́n kí nìdí tá a fà sọ pé wà kíílà tán fi mú wá ní sẹ́gàtò tẹ̀mùrìd níbí nítorí pé wọ́n sọ bẹ́ẹ̀ òun náà ni wípé níyàn bá ń ka tírà àwọn àfọ onímọ̀ fẹ́kì èyàn ó máa rí àwọn kẹlímọ́ọ̀tì kọ̀ọ̀kan tí wọ́n ń lò ó máa ń nídìí tá a fi máa ń lò bẹ́ẹ̀ ó sì yẹ kéèyàn ó ti gbàgbọ́ yé ìdí yẹn yóò fi jẹ́ káwọn nǹkan kọ̀ọ̀kan ó yéèyàn àwọn àfáà mi ń bẹ tán bá yẹ pé wàyú kúrọ́ọ̀hù lọ́dọ̀ wọn kì í ṣe màkúrú haram ni nǹkan tán gbà lérò àgbúdọ̀ mọ àwọn nǹkan yìí àwọn àfáà mi tán bá sọ wípé tán bá ń sọ̀rọ̀ lọ tán bá ní wa qala ba'dul ulama àáfàá rẹ̀ gangan ló sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kò fẹ́ dákọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé n tó wá fákọ̀ yóò ní kama qala mashayikhuna gẹ́gẹ́ bí àwọn àáfàá wa ṣe sọ ṣùgbọ́n tó bá fẹ́ khalafa àáfàá rẹ̀ yóò ní wà inda ba'dul ulama kò ní dákọ̀ àáfàá rẹ̀ so qila huna n tán sọ pé qila yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n fẹ́ já mọ̀ wípé ti hànàfíyà ó ní wípé lè rìjàl wà nìsà àtọkùnrin àtobìnrin bákan náà ni wọ́n ṣe rí nípa istihbabu ziyaratil maqabir kò sí ní tó ní kọkùnrin bọ́kùnrin bá lọ sí ziyara obìnrin náà lè ṣe lọ́dọ̀ àwọn hànàfíà ṣùgbọ́n wàkìlà àwọn kan sọ wípé tuharramu ala nìsà pé wọ́n ní kóbìnrin ó sàárè wò wọ́n jó yíwa wípé ajẹ́ pé ní mọ́tẹ́ àbí mi wọ́n sọ wípé kò lẹ́tọ̀ mọ́sáàbù lọ́dọ̀ àwọn hanabila wàlẹ̀ asọ́ ṣùgbọ́n èyí tó lálàáfíà jù ana rukhsa ẹ̀dẹ̀ ká lọ bẹ sàárè wòyí thabitatun lirijal thabitatun lirijal wan nisa eléyìí fẹsẹ̀ rinlẹ̀ fọkùnrin àti fóbìnrin fatandubula una aidan alal asọ́ ajẹ́ wípé ní mọ́dàbí hànàfíyà o ó lẹ́tọ̀ọ́ àtọkùnrin àtobìnrin náà lọ bẹ ìtẹ́wò ṣùgbọ́n tí yẹn bá wà níbi tó ṣe wípé kì í ṣe mọ́dàbí hànàfíyà lápòjúwe ń sìn ẹni tó lọ sí maka àbí madina tó wà sàárè kan ní albaqi baqi náà sin òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà sí fọkùnrin nìkan wọn ò ní dáhùn obìnrin wọlé àwọn obìnrin mi ọ̀sán fẹ́ lagídí pé wọ́n fẹ́ wọ̀ pé yẹ jùs yẹ jùs ṣùgbọ́n àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ní là nítorí pé ní mọ́tàbí táwọn dúró lé lórí o ọkùnrin nìkan ló lẹ́tọ̀ fún obìnrin ò lè ṣe kí ni o kò lẹ́tọ̀ ṣùgbọ́n ní hànàfíyà àwọn ní kò sí nǹkan kódà èyí tó tẹ̀sùn wọn jù òun náà ni pé tándóbò lè rìjà lè wà nìsà ó lẹ́tọ̀ fún ọkùnrin àti fún obìnrin mas'ala yìí kì je ṣe mọ́sálà tá a gbúdọ̀ mọ wò ní ìwòye sí ọ̀rọ̀ táwọn ọmọdé àbí kọ̀ọ̀kan sọ kí ni delil wọn làwa ní bùkátà sí kì ṣe pé àrẹ̀gbẹ́tọ̀ nígbà àwọn ànàfíà ti sọ pé báyìí mo fara mọ́ ànàfíà nígbà àwọn ànàbílà sọ báyìí mo fara mọ́ kí ni delil tí kìíní kejì àbí àwọn mọ̀dáìbù yìí gbẹ́sẹ̀ lé albani wọ́n ní onzor ahkamul janaiz sọfà mia wàtàmánù wọn tó bá ń wá ìfọ́síwẹ́wẹ́ àlàyé tó kún lórí ọ̀rọ̀ yìí sóbìnrin lè wọn ò lẹ́tọ̀ọ́ lọ ka tíra ahkamul janaiz ẹ rí i pé gbàtà bẹ̀rẹ̀ tíra yìí àníká tó parí ẹ̀ ẹni tó bá jẹ́ olùgbìyànjú náà máa kẹ́kọ̀ọ́ tó sì lò lọ tí àtọ́ra yóò lè mẹ́wàá sòdúnyẹ tó fi jẹ́ pé bí èèyàn ṣe máa ń ra tíra nìyẹn kì í kàn ṣe pé èèyàn kàn bọ́ sọ́jà. So, wọn kàn kọ tíra kan dé èèyàn kan rà là ọmọ akẹ́kọ̀ọ́ yìí ṣe bẹ́ẹ̀ tọmọ akẹ́kọ̀ọ́ bá wọ ọdún ta tíra yóò béèrè pé ṣé ẹ ní tíra báyìí náà fi máa ń mọ̀ yàtọ̀ láàrin talibul ilm àtẹni tó ṣe wípé tí a kàn ń wúra lẹ́ẹ̀fì rí wípé tí àtọ̀ rà ọkà torí pé wọ́n ti rìfà sí tí àwọn nígbà tó ń ka tíra kan so kò sí tó bá ti lè ra tíra àwọn ibi tán rìfà sí òun lọ́ọ́ mọ̀ sáré lọ. Lo ọ̀fẹ́ lọ wò ibi tó ti ń wò yẹn ó ti ti máa ka àwọn nǹkan míì ìwọ náà wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tó ń ràjọ mélòó lọ kà mẹ́ ó rí i pé o lè má kà mí sòdí yẹn tó fi jẹ́ pé ìmọ̀ ara tírà talibul ilm àti awam ohun tí máa prompt wọn láti ra tírà máa yàtọ̀ talibul ilm ti mọ ohun tó fẹ́ rà tó bá ti débẹ̀ yóò béèrè iṣẹ́ ní tírà báyìí so pàápàá jùlọ ìgbà tá a ti bẹ̀rẹ̀ tírà yìí ẹ rí i pé sheikh alalba rahmanulah wọ́n ń sàn rí fáàsì ahkamul janayiz tíra àwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ lórí ziyaratul maqabir kí a lọ wo page one eighty mbẹ ẹni tó bá ti ní kó wò ẹni tí ò bá ti ní kó gbìyànjú kó rà hamishu ẹlẹ́ẹ̀kẹta bàbá ní wọ́n súnna ní tó fi ní ká lọ wo bẹ̀yẹn pé alal asọ́hì tí wọ́n sọ̀hún ẹ̀ríkì bàbá fi sínú bracket alal asọ wọ́n fi sínú bracket kẹ́ ẹ lọ wo ọ̀rọ̀ yẹn nínú tírà wọn. wasunna ziyarọ́tò akọ iman wa du'awu indaha afaani nínú sunna àwọn ẹ̀kọ́ ìlọ́mọ bẹ sàárè wò oní téèyàn bá ti lọ bẹ̀ kéèyàn má jókòó nínà ro ni kéèyàn ó wà wàdùá ìndàhà kọ iman bí yẹn bá sì fẹ́ sàdúrà fún àwọn tí ń bẹ nínú ìtẹ́ òkú mùsùlùmí èyí ó sàdúrà náà nínú ọ̀rọ̀ ni àìjókòó ṣe kàmàkánà yẹ fọlọ rasulillah sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá nàbí ṣe máa ń ṣe fil khuruji ilal tánàbí bá ti lọ sí baqi. àfọ àwọn sheikh al rahmanulah kult la'allahu yaani. الدعاء لها عندها بدليل الحديث الآتي وإلا فقصد القبر للدعاء عنده تبركا به يشرع بل هو من الشركيات من الشركيات والوثنيات التي ابتلي بها كثير من المسلمين كما شرعه شيخ الإسلام ابن تيمية في كتبه وان ní tá a fa sọ wàdùcáù ẹ̀ǹdàhà wọ́n ní ní tí wọ́n ń sọ ohun ká mọ̀ sí wọn gbọ́ o ìpè nínú ẹ̀kọ́ bíbẹ ìtẹ́wò òun náà ní ká dúró nínà rò ń bẹ́ẹ̀ ká sì ṣàdúà ẹ̀ǹdàhà ẹ̀ ẹ̀ǹdàlkọ̀b ṣé àwọn kẹ́ńtẹ́ yìí ó gbọ́ yé ni pé ká lè máa ṣàdúà lẹ́gbẹ̀ẹ́ sàárè bàbá ní làálàhù yàní pé ìtàgbà ni pé àdùáù làhàá ẹ̀ńdà ká ṣàdúà fáwọn òkú níbi ìtẹ́ ìṣèlú ká lọ mọ ṣàdúà níbi ìtẹ́ torí pé nítẹ́ lómi lè gbọ́ yé ń bì ó súnmọ́ kó gbọ́ yé pé ní àbá fẹ́ bẹ̀ lọ́hùn tàbárùkàn kọ́ máa lọ síbi ìtẹ́ hùn torí ìtumọ̀ tá a sọ ń bì wà sunnatu ziyaratu wà du'au ẹ̀ńdà nínú iṣẹ́ tàkíkù ní pé àbá wa ṣàlàyé ẹ̀ bíi pé làálà òyà àní kí ló dé bàbá mi sọ pé làálà òyà àní hádà àmánátù ilmiyya ṣe pé làálà pé ó súnmọ́ ní tó gbà lérò wọn ò sọ wípé yáàni ní tó gbà lérò tó pé wọn ò mọ́kàn sọ àwọn náà wàá dúró láàrin méjì torí pé ó lè jẹ́ pé màmá sọ bẹ́ẹ̀ ni kó jẹ́ pé nínú àkídà tiẹ̀ kò sí ní tó burú kẹ́yìn lọ́ọ́ máa ṣàdúrà bẹ́ẹ̀ bàbá wa gbé wọn dúró láàrin pé làálà o hadha ma yusamma bi àtàwádùú làkàdàmì àtàwádùú làkàdàmì iná ń pè bẹ́ẹ̀ àtàwádùú àlẹ́ ilmi lárúbá tó sọ̀hí ṣùgbọ́n lárúbáwá ìmọ̀ jí èbó kọnu lárúbáwá náà ń pè ní àtàwádùú al-akademi ló jẹ́ pé tó bá ń sọ nǹkan ó ní máa lo kẹ́lìmọ̀ kúlítù ní àwọn risalat buhuth kama kama alimtu la kò tó fẹ́ máa kama alimna gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wàtàwàsọ́lìnà wípé yàní khilala alijawulat alimutawadi afilibaad tawasolna ilé akada lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lílọ bíbọ̀ àti ìwádìí ìjìnlẹ̀ apadà resort apadà rí nǹkan báyìí látàkùrú tawasolitu wọn ni hada takaburu ala akademi látàkùrú tawasolitu ṣùgbọ́n tawasolitu yẹn àwọn kan lè sọ tí ò ní sẹ́ni tí ó sọ wípé wọ́n ní gbèrágà ẹ̀rí pé bàbá alibára sọ pé ní mọ̀ sọ báyìí wọn ò ní ní kúlì náà sọ wà sọ pé wọn ò tó kúlítù sọ sọ wà ṣùgbọ́n àwọn tó yẹ pé ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó wà ní kúlítù ní kúlítù tó ní kílò ń tù ó ti ó ti lè ní kúlítù kankan náà sọ hádà wà síbẹ̀síbẹ̀ náà bàbá sọ pé làálàhù torí pé wọn ò mọ tó pamọ́ pé làálàhù yáà ní kẹlímà yẹn máa ń pọ̀ nínú làálà pé ó súnmọ́ kó ṣe pé ntẹ́niyẹn gbà lérò ni pé àdúà òlàhá ìndàhà èyàn ó ṣàdúà fún òkú làhá ayé lìlìjànáza ìndàhà ayé ìndàl al-maqabir bidalil hadith al-ati nítorí ẹ̀rí hadith tó ń bọ̀ wà ilà tó bá yẹ pé kì í wá ṣe tí ó gbà lérò nìyẹn fa qasdul kéèyàn wá gbèrò àti máa lọ bí sàárè lè dùá ah, kéèyàn fẹ́ lọ máa sàdúrà ìndàwó níbi sàárè tabarrukan bihi la yushra pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ máa fi tọrọ àlùbáríkà la yushra ìyẹn ò sí nínú ní lófin a ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ tí a fọ́ àwa fadilatu sheikh Abdul Muhsin ah, ah, Al-Abbad Abdul Muhsin Al-Abbad albadr nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa wọ́n ṣàlàyé ìtànpè ní àlùbáríkà fún wa wọ́n ní innamal barakatu ma wafaqa shar'a ìtànpè lálùbáríkà pé yẹn ń tọrọ àlùbáríkà òun náà ní nǹkan tí kéèyàn ó ṣe ń tọ́ bá ṣẹ̀rẹ̀ àwọn ìdí máa ń bí àlùbáríkà ni kọ́ mo ṣe dáadáa sóbi ẹ̀ ṣe àgbẹ̀ tí ṣẹ̀rẹ̀ àpáwá láṣẹ náà ni so ọmọ le ti ara rẹ̀ rí àlùbáríkà kí ìyàwó kó tẹríba fọ́kọ rẹ̀ ó kulẹ̀ ti wà nínú tí ṣẹ̀ríà náà ní ká ṣe tẹ́lẹ̀ kọ́mọdé kó pọ́n àgbàlagbà lé kó ṣe dára sàgbàlagbà àgbàlagbà kan fẹ́ fo ọkọ fẹ́ fo títì nsìn nísà ń gbọ̀n lójú kan náà àwọn ọkọ̀ sáà kọjá fún kò sí èyí tó dúró fún ìwọ wá dúró láàrin títí o dúró báyìí ọwọ́ amú àgbàlagbà ọmọkọ̀yọ́ ọmọ ọlọ́ọ̀lùbáríkà kì í ṣe iṣẹ́ tó o ṣe yẹn ntọ́ bá ṣẹ̀rí àmúna lọ gbólóhùn tó wá sọ yẹn àṣẹ ọlọ́wọ́n ọba yóò gùn kàn yẹn sọjú bàbá yìí mọ̀ fún mi tán pẹ̀lú àlùbáríkà ni abẹ́ni tó ń ran ẹni tó ní bùkátà kan lọ́wọ́ wá ràn lọ́wọ́ pé ah, ọlọ́wọ́n fún ọ ní àlùbáríkà nàdàwà òbí sọ bẹ́ẹ̀ fọmọ olùkọ́ sọ bẹ́ẹ̀ fọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ pé ọlọ́wọ́n fún ọ ní àlùbáríkà ká tu kẹlẹ̀bẹ̀ sí ọ lẹ́nu ó ti jẹ àlùbáríkà nù ah, ìgbẹ́ wa yìí ọ̀ya kó o fi ata sí kó o dín jẹ àlùbáríkà lọ jẹun ah, irọ́ o ìyẹn èyí ṣe àlùbáríkà nìyẹn hada la yuwafiqu shar'i eléyìí ò ṣe déédéé pẹ̀lú shar'i owó èyí tá a máa ń sọ káàkiri ní lọ́dọ̀ yín àfa kọ́sìn owó èyí tá a ń sọ yẹn irọ́ ni gbogbo ẹ̀ bọba aráàfà rẹ lórí ìyàwó ẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bọba sọ̀rọ̀ àlùbáríkà rẹ sọnù ajẹ́ pé ẹni tó gbé láàfà rẹ náà kò yẹ kó jà fà nígbà ó sì náà nìyẹn ó sì náà nìyẹn so látara àdí eléyìí gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó fi máa mú àwọn èèyàn mọ́lẹ̀ wípé àlùbáríkà rẹ̀ níbi ń ṣeré òun bí ọyá lanu kan tutọ́ kẹlẹ̀bẹ̀ kan tu sí pé òun jẹ àlùbáríkà lọ́dọ̀ àfọ̀hún oúnjẹ tó àfáhùn òun mú tó àfáhùn kódà ìgbé àfáhùn gan òun tún jẹ pé òun tún jẹ àlùbáríkà láà ìnáma àlùbáríkà tó máa wà àfàkọṣà níbi tá àlùbáríkà wà nìyẹn. naam sheikh albani rahimahullah wọ́n ní wa ilà faqasdul qabri lè dùn áyè ìndà òtàbàrú kan bíi láàyè ṣọ́ra kéèyàn wá lọ sí mọ́ṣáláṣí àmì ìtẹ́yàn lọ sí itẹ́ pẹ̀lú àníyàn pé o fẹ́ lọ máa ṣàdúrà ń bẹ̀ fúnra rẹ lẹ́ni tó fẹ́ wá àlùbáríkà ibi sàárè òun pé téèyàn bá bẹ lọ́hùn níbi sàárè àwọn ẹni ọlọ́hùn àdó ẹ̀yìn ó tètè gbà tẹ́ pé ní tí àáfàá yẹn gbà lérò nìyẹn láàyè ṣọ̀rà ìyẹn ò sí nínú tó bófin ẹ̀sìn mọ́ o bal huwa mina shirikiyat wal wathaniyat eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìwà ẹbọ àti wathaniyat ìwà ìmọ̀bọ̀sà alẹ́tìtúlìyàbíhà kẹfìrún minal muslimin èyí tó ṣe pé àdánwò rẹ̀ ó ti rọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ́nu jẹ́pẹ́ yóò máa sìyàn lè mọ̀ pé ah kí ló dé téèyàn bá dé àwọn ìlú kan nínú àwọn ìlú tó ń pò nínú àwọn ìlú Islam ẹ̀rọ ọlọ́run ó báyàn kódà nǹkan míì tí ò sí lọ́dọ̀ tí wàá ń bí táwọn lè ṣe gan bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ ní mísàn wọ́n máa ń wà zọ́fà hafiz almukri ẹni tó mọ kùránì ká dáadáa wọ́n lè ẹni ọmọ kan lè ronú wípé bàbá òun sàárè rẹ̀ hafiz nìwọ òun ò fún ọ lówó fódìdí oṣù kan lọ́mọ tìláwà kùránì bẹ́ẹ̀ kálíbáríkà rẹ̀ mọ́ bá bàbá òun yóò wá sanwó fún ẹni yẹn hafiz yẹn náà wà á jókòó kábẹ̀ níbi sàárè yóò máa ka kùránì ẹ̀ bẹ́ẹ̀ so ibi tó wọn mọ ibi tó jókòó sí wọn ibi tó wọn tó lè fún lówó mi wọn tó lè fún lówó kó tó kàwé. arákùnrin kan mo bá pàdé lọ́dún kan ẹni yìí ọ̀rẹ́ mi ta súnmọ́ra ní dáadáa àwa ń sọ̀rọ̀ wípé a wà ní ilé ẹ̀kọ́ náà ni àwa ń sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tawhid nípa ọ̀rọ̀ al-quburiyun àmúni gbogbo tá ń sọ yìí ọlọ́run ṣàánú wa nàìjíríà kò sí mbẹ́ ah ó nílé àwọn ní tá à ń sọ yìí ó ń ṣẹlẹ̀ mo nílé yín ó ní dáadáa àbájẹ lọ nígbà tá a délé wọn àwa wọ bíi mọ́ṣáláṣí ni wọn è kírun bẹ́ẹ̀ sàárè ni wọ́n sin yẹn wọ́n wá kọ́ bíi síbẹ̀ nígbà tá a wá wọ ó ní kí ni mò ń wò yìí àwa bá bàbá kan bẹ́ẹ̀ ọwọ́ á dì mọ́ bíi bí ọ̀gẹ̀dẹ̀ bí ọsàn kankan ni wọ́n kó sọ́dọ̀ rẹ̀ bá a yẹ sálámà sí gan kò sọ̀rọ̀ ó sàn sọ̀rọ̀ ó sàn sọ̀rọ̀ ah ó ní ó ti wà ń bẹ̀ ń bá a nísìn ó lọ́ọ́ ti tó sùn kan ó níbi tó dẹ̀ ti wá jìnnà tó travel wá síbi mo ní kí ló fẹ́ dà sọ fẹ́ dọ ànábì ni àbí kí ló fẹ́ ah ọlọ́fẹ́ dọ wòlíì ọfẹ́ dẹni ọlọ́ọ̀ náà ọláwọn míì náà tún lè ọláwọn míì ti wá tán lò bí oṣù méjì níbi sàárè wọn tí wọn dùn bẹ́ẹ̀ hàwùlà kúborí yóò tẹ bá sọ fún wọn pé bọ ni wọn ṣe wọn ní kì í ṣe bọ pé àwọn ń tọrọ àlùbáríkà àwọn ẹni Ọlọ́run tó ń bẹnu sáré ẹ so eléyìí ni nǹkan tí súnà fẹ́ wá gbógun ti ó pọ̀pọ̀ lọ́dọ̀ àwọn sufi ó sì wà lọ́dọ̀ àwọn ṣíà náà ó wà lọ́dọ̀ àwọn ṣíà kuburiyun àwọn tẹ̀blígì míì náà sì máa ń ṣe bẹ́ẹ̀ ní Pakistan kuburiyun máa tàwáàfù sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àníyàn pé ọlá ẹni tí ń bẹ nínú sáré yẹn ọlá tó tóbi ń bẹ fún wa wọ́n fẹ́ tọrọ àlùbáríkà ọlá rẹ̀ àdéhùn sàlàyé fún wa pé kọ̀sọ́nà tí yẹn fi ń tọrọ àlùbáríkà ju kéèyàn ó ṣe ìtọ́ba ẹ̀sìn mọ́ lọ. so wọ́n ní eléyìí kàmàṣàrà àwọn sheikh islam ibn taymiya fi kutubi àfáà sheikh islam ibn taymiya wọ́n ti sàlàyé eléyìí nù àwọn tíra wọn. wọ́n ní wayakul àti padà sí matnul kitab wayakul wọ́n lànà bí tánà bí bá ti jáde lọ sí baqi anabi máa ń sọ pé asalaamu alaykum àdúrà yìí ṣe eré ìtàn fi sínú bírákẹ́tì ń kò sí nínú tíra gangan ni bàbá náà fi yẹn sí ìtàn bá ti wá fi sí bírákẹ́tì yẹn mọ̀ pé àwọn náà fi sí kí ni ìtàn fi sí pé ó ti já ni ó yẹ kó wà ń pé asalaamu alaykum dara qawmin mu'minin àlàáfíà ọlọ́run kó máa bá yín ẹ̀yin tẹ̀ ń bẹ nílé yìí àlàáfíà ọlọ́run kọ́ mọ bá yín ààyè dáàrú níbi ìmọ̀nà mẹ́kàn ààyè àlàáfíà ọlọ́run kọ́ mọ bá ààyè táwọn èèyàn kan náà mọ̀mọ́ níwáyé wà inna insha allah bikum lahiqun àwa náà o bọ́lọ̀ ń bá fẹ́ àwa náà ń bọ̀ wà á dára papọ̀ mọ́ yín o as'alullah li wa lakum àlàáfíà abẹ́lẹ́wọ̀n ọba fún mi àti fẹ́yìn náà àlàáfíà ilé ìjọ kan nínú ẹ̀kọ́ àdúrà ṣíṣe èèyàn kọ́ máa ń ṣàdúrà fún rẹ̀ yàn kó tó ṣàdúrà fáwọn yẹn rabbana ighfir lana wali ikhwanina alladina sabaquna bil iman rabbi ighfirli wali jami'il muslimin rabbi ighfirli wali walidayya wali man dakhala baytiya mu'minan wal mu'minin wal mu'minat wala tazid adh illa tabara so àdúrà nínú ẹ̀kọ́ àdúrà ni pé èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara èèyàn èèyàn wà extend ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn èèyàn míì tá a hamish níbi walakum láàfíà ǹjẹ́ ìyẹn máa ń tọrọ àlàáfíà fẹ́ni tó ti kú naam mi ò gbọ́ ṣé ẹ̀ máa ń tọrọ àlàáfíà fẹ́ni tó ti kú nínú àdúrà ànábì ni as'alullah ali walakum àlàáfíà naam. àlàáfíà ò ṣe yóò jẹun ni àbí yóò rìn káàkiri ẹ́ àdàhùwà àlàáfíà ẹni tí ń jẹ ìyà sọ́lá hmm? so kọ́mọ́ jìyàun ó ní àlàáfíà rẹ̀ so ti yé kọ́mọ́ jẹ ìyàun torí pé ẹni tí ń bẹ lẹ́wọ̀n ọlálàáfíà bí ọlálàáfíà ẹ́ eh? ṣùgbọ́n sálàáfíà àwọn sọ́kà sálàáfíà nítorí pé irinṣẹ́ tálàáfíà fi máa ń pé téèyàn fi mọ́gbà kún lálàáfíà ọ̀kan ni kéèyàn wà lómìnira rẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tán bá fẹ́ da olówó láàmú wọ́n kàn tì mọ́lé wọn ni kọ́ máa jáde bọ́ta yóò máa jẹun yóò máa ṣe gbogbo ẹ̀ ẹ̀ rí i pé tó bá yá yóò sì kìnnì sí torí pé irinṣẹ́ tálàáfíà fi ń pé kọ́ máa lọ kọ́ máa bọ̀ kọ́ atẹ́gùn ọ̀fẹ́ sí kó sì so hádà hùwà so àlàáfíà tí wọ́n ń tọrọ òkú náà bùkátà àlàáfíà pẹ̀lú ìtumọ̀ èyí tó ṣe déédéé pẹ̀lú hayatul barzakh afa sheikh alban rahimahullah wọ́n ní hadith yìí akhraja u muslim wa ghayru u an abi huraira wọ́n ládìsí yìí afa wa muslim àti àwọn míì náà wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ ipasẹ̀ afa wa abu huraira fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ yìí ahkamal janaiz lọ́wọ́ ahkamal janaiz àwọn kan nínú àwọn tí wọ́n fẹ́ràn sheikh al-albani rahimahullah wọ́n ní sheikh al-albani wọ́n ní al-albani yu atajir wọ́n ní yatajiru bi kutubihi wọ́n ní máa ṣòwò faliyadu billah wọ́n ní albani tẹ̀rí yẹn tó jẹ́ ọkọ̀ tí a pọ̀ báwọn ó mọ bísínẹ́sì ní í ṣe nínú ẹ̀ náà ni wọ́n ní kò tí ì ní sọ̀rọ̀ kan yóò ti mọ rìfáyín sí tíra rẹ̀ kan kẹba àlè lọ́mọ ra ṣíra wọn ni wàláwù sálàfù min ba'dil mutaqaddimin wọn láwọn kan náà wà ní àwọn mutaqaddimin tó máa ń ṣe bẹ́ẹ̀ tí ó bá ti sówó lọ́wọ́ rẹ̀ mọ́ yọkàn lọ́kọ tí a kà ní kò sí ẹnìkan tó lè tú àwọn òun nìkan náà ni hmm. tí àwọn sì lè má ju bí pages ó lè má ju bí pages twenty lọ àbí mẹ́wàá àáfàá tí ó kò sí ẹ padà wọ́dù ẹ̀ tẹ́ bá sì ti ọ̀dọ̀ ẹ̀ ẹ̀ sanwó so ẹ san owó àwọn afáà lórí masala yẹn wọ́n ní sólẹ́tọ̀ wọ́n ní tí ò bá lọ́nà míì tó fi jẹun kò sí wàhálà ń bẹ ó ń bẹnu àwọn sálàfù tó ṣe pé ọba ti wọlé tó fẹ́ kẹ́kọ̀ọ́ yọ ọkọ̀ ń gbé ṣe é mú lọ òmú ẹ̀wọ́ tó lówó lọ ẹ̀ bí ẹ̀ tí ò lówó bọ́tà ẹni yẹn wá wọ́n wá rọ̀ mọ́ Sheikh Al-Albani rahimahullah pẹ̀lú ilé láà Sheikh Albani ò rí bẹ́ẹ̀ rahimahullah rahmatan wasi'a ẹni tí ó bá fẹ́ràn èèyàn kò sí ní tí wọn ò ní sọ nípa èèyàn ẹni yẹn màmá lọ tún gbé ọ̀rọ̀ tí Sheikh Albani sọ nígbà tí àwọn èèyàn kan lọ tún tíra àwọn tẹ̀ ọwọ́ aníṣẹ́ rí wípé home business ni pé wáyé tó yẹ kó mọ sọ̀rọ̀ lórí wáyé tí òfin ní sọ̀rọ̀ lérí ẹ̀ nítorí pé ìtún wọn lọ padà tẹ̀ tí bàbá láwọn padà rí àìmọye àwọn kan tó yọ kúrò mbẹ̀ àìmọye àwọn àtọ̀ tó ṣẹlẹ̀ mbẹ̀ so kò sẹ́ni tí ò lè sọ yẹn náà ìyẹn ò túmọ̀ sí pé Sheikh Al-Albani yatajiru bitasanifi rahimahullah rahmatan wasi'a so baba ni unzur ahkam al-ganais pé tún lọ wo àlàyé lórí eléyìí lọ wo tíra mi ahkam al so lẹ́ẹ̀fìrí pé ó yẹ kẹ́ ẹ ní tíra tí ò bá tì ní naam wa ní hànàfíà àfáàní wa habu ṣe é mọ̀ pé tíra tá n ká yìí òun náà ni marokil fàlà tí asharun bilali tọkọ tíra hanafiya ni nínú ọ̀dọ̀ àwọn hanafiya wọn ni wa habu li zair ọba súnàmù yustahabu afẹ́ li zair ẹni tó bá lọ bẹ sàárè wò kìrọ́ àtù yaasin kókè yaasin tó bá débẹ̀ lima wàrọ̀dà nítorí ẹ̀rí kan tó wá. fún un ìyàtọ̀ pé tí ànàfíà ló ń kà àbí ibi táwọn ànàfíà pọ̀ sí ọba báwọn èèyàn kálukú mú fọ́sílà sí jáde tanke yà sí mbẹ ọwọ àmọ ẹsẹ mẹgbẹ sáláì mọkàn wọn èsì sáláì tà hábà pẹ̀lú kánírù bẹ́ẹ̀ lọ wà ní tí àtọ ọmọ kà náà nù ibi tọrọ yẹn parí sí ní bàbá ní ibi tó parí sí kàlámù mọ̀rọ́kì sọfà one seventy seven pé àlàyé one one seven sorry wàtàmọ́mù àni anas radiyallahu àni anahu qal qala rasulillah sallallahu alayhi wa sallam man dakhala al-maqabir ẹ̀rí tí wọ́n lọ wà nìyẹn o kì í ṣe pé wọn ò rẹ́rìí o pé ànábì sọ pé ẹni tó bá wọ itẹ́ fàkọ́rọ̀ à súrata yaasin tó sì ké súratu yaasin bẹ́ẹ̀ khafafallahu anhum yawma idin ọlọ́run ó ṣe ìyà ní fúfúyẹ́ àbí nǹkan ní fúfúyẹ́ fún àwọn òkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ náà wàkánà láwùbí àdàdì máa fi ya hasanat gbogbo wàkánà láwùbí àdàdì máa fi ya hasanat yóò sì máa jẹ́ tonítọ̀hún òǹkà òkú tí ń bẹ nínú sàárè yẹn yóò mọ ẹni yóò mọ gbalá dáadáa lérí gbogbo àwọn tó wà ń bẹ pẹ̀lú yasin tó kà ṣé ẹ mọ̀ pé tí èèbá ló dá máa tẹnumọ́ wípé ìmọ̀ nípa ilmul mustalah ulumul hadith daruratun diniya pàápàá jùlọ lásìkò táwa yìí tí wọ́n bá sọ ọ́ lẹ̀ lọ́gbọ̀n ẹ̀dán báyìí náà pàánàbì sọ bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ ṣe mọ́ sòtọ́ wa lọ sọ fẹ́ nìyẹn pé ah irú bídíà wo lẹ̀ ń ṣe tó ní bídíà àbíbò wà ní Anas radiyallahu anhu ọ̀sá kọ̀sánẹ̀tì ó ṣe kàdíìsì fún ọ kí ló kù tó ṣe ọ̀dà kẹnu ẹ̀ ló jẹ́ pé àgbùdọ̀ yìí máa ṣàdúà fáwọn afọ aládìsí pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ọ̀gbìn tí wọ́n là wá níbi ọ̀pọ̀lọpọ̀ rádaràdá rátiràtì míì tá a bá máa ṣe inú ẹ̀sìn tá a bá máa rọ̀ ara ẹ̀sìn ló fi jẹ́ pé nínú tí ń ṣe èèyàn lé mọ̀lẹ́ ni ẹ gbọ́ pẹ́ lómi lọ́pọ̀túnítì àti jáde lọ kẹ́kọ̀ọ́ wọ́n wà ní kó ṣe ulumul hadith yóò bá sá yóò ní àwọn ará India náà máa ṣe ṣẹ̀rí àlàwà Nàìjíríà ń ṣe àti lóga ẹ̀dá kí ni iṣẹ́ rẹ̀ lọ́lọ́ sí kí ni iṣẹ́ ẹ̀tọ́ lọ sí àwọn nǹkan tó ń wọ́n tí ò sí lárọ̀ọ́wọ́tó ẹlòmíì lè má lọ sí sẹ̀rí àgbẹ̀ kọ́ yanjú jù wọ́n tó sí sẹ̀rí àlọ́ kọ́mọ jáde kó nbí tó wà kọ́ yanjú jù wọ́n tó sí sẹ̀rí àlọ́ ṣùgbọ́n ilmul mustalah ulumul hadith ìmọ̀kan tó wà daqiq adaq so la yata'allamuhu ila rijal àwọn akéèyàn ni wọ́n máa ń karabọ̀ ṣùgbọ́n tí wọ́n mú hadith yìí wá àfọ́ Sheikh Al-Albani rahimahullah àwọn ni kúltù jẹ́ kí wọ́n tó kúltù sọ àwọn ò tó sọ gbẹ̀tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí hadith tí wọ́n mú wáyé wọ́n ní wasakata alayhi at-Tahthawi fi haṣíyàtì sọ́fà sítúmíà wa ashara walam yukharrijuhu Tahthawi gan tó má dìísì wá ó ń sọlá làáfíà ni o sí ọ̀la làáfíà táwọn fún àbádẹ ti dákẹ́ báwọn àdìsí yẹn ó ti ní kọ́mọ́nù tọ́pẹ́ àdìsí tó dáa ni yóò wúyàn lẹ́yìn àti pé wàṣọ àá ah, òkè nìkan wọ́n ó tètè sọ̀rọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n tá bá ti dákẹ́ lórí àdìsí wọn ó ti ní bá wà wà hadithun mawdu' bàbá níbi wọn bá sọ̀rọ̀ lérí ẹ̀ èmi ti ṣe wádìí lérí ẹ̀ àdìsí mawdu' ẹ̀ kódà kì í ṣe da'if ayé alhadith almakdhub ala nabi sallallahu alayhi wa sallam so irú ẹni tó wá ń lọ ń ṣe ìṣesí yẹn tó náà dẹ̀ ládìsọ́kàn pé hadith ló ń dúró lórí tó ní ó ń bídíà ni yóò lóun èsì ń bídíà òun dúró lórí hadith mi hadith Anas bin Malik in tó fi lè mú wálẹ̀ náà ni kó jẹ́ kó mọ̀ pé hadha hadith sahih lóòótọ́ ni ṣùgbọ́n hadha hadith hadith mọ̀ọ́dọ̀ so hadith mọ̀ọ́dọ̀ sì ni èèyàn ò lè mọ ìbáàdà lè lórí so bàbá ní kàmá bayantu ufi dọ̀ìfà wọ́n ní mo ti ṣàlàyé ẹ̀ bí tọ̀tọ̀ wí bá dákẹ́ lérí ẹ̀ èmi ti ṣàlàyé lórí hadith yẹn nínú àdọ̀ìfà òun náà ní sílísílátùl àhàdíìsì àdọ̀ìfà ọmọ akẹ́kọ̀ọ́ gbúdọ̀ mọ́ ni sílísílátùl àhàdíìsì àsọ̀híhà ó ń bẹ sílísílátùl àhàdíìsì àdọ̀ìfà ó tíra kan wá ń bẹ tán pè ní tahadibu sílísílátì àhàdíìsì as-sahiha ẹnìkan lọ́kọ́ ó fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tasa ulat tí sheikh al-Albani pé àwọn ìmíì tí ò lálàáfíà tí wọn ló lálàáfíà ó kó jáde Abdul Sarut àbí kakaba lórúkọ ẹni ṣùgbọ́n tó náà kọ yẹn wọ́n ti ti wá kọ́rọ́ dù lè lórí pé ntí sọ pé bàbá ṣe mistake kò yé ni wọ́n padà tún wá fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ pé àwọn tí ń sọ yẹn kò tí ì yé dáadáa ni wọn wá kó jáde torí pé sheikh alalba rahimahullah laysa ma'asuma bàbá yìí ṣe ma'asum ṣùgbọ́n lòun sàánú wọn pẹ̀lú sí atul itila wa adamu tasahul ǹjẹ́ èèyàn kàrà wò tí èèyàn gbójú bàbá ò ní gbójú kó ń bẹ bọ̀rọ̀ wọn ó tọpinpin nǹkan yẹn délẹ̀ so nínú ọlọ́run sì mọ̀mọ́ máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn kọ̀ọ̀kan láwọn àsìkò kọ̀ọ̀kan láti lè fi dáàbò bo ẹ̀sìn rẹ̀ ròyìn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe الألباني رحمه الله نسأل الله سبحانه وتعالى أن يكثر أمثاله في هذا الجيل. abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó jẹ́ kí irú wọn náà pọ̀ ní àwọn àtàwọn bọ̀ lẹ́yìn náà ṣùgbọ́n wàá dàbí tiwọn náà tán ó rí wípé ó mú níṣẹ́ ni tó ti yé ó mú níṣẹ́ èyí ó mú níṣẹ́ lójú méjèèjì táyé ọmọ ọmọ tí wọ́n mọ̀ ọmọ tó gbà gbogbo nǹkan jẹ́ pé ní tó n tó jókòó tì nìyẹn kọ́lọ́wọ́n bá kí ọmọdé ṣàánú ẹnì wa. wàmísìlùhù tẹ́ bá lọ wo sílísílátù àhàdísì dọ̀ífà ní hadith nọ́mbà one thousand two hundred and ninety one wọ́n tún fi síbẹ̀ lọ so ìdá ń tọ́ bá wà wọ mọ́kítàbà kan tó o sì kówó lọ́wọ́ ọmọ irú tí àtò fẹ́ rà so ti yé báyìí irú èèyàn nísìn sílẹ̀ ọkọ̀ ọ̀lẹ̀ à lè sọ ọlọ́run lè bù láti rí ọwọ́ adé mọ́kítàbà àgbẹ̀rẹ̀ ẹ̀dá kan tí àwo lọ dáa fọmọ kíw ah. ẹni tó fẹ́ ta tíra tó tó ni a ah, ṣé tíra tó dáa ṣe rí <laughs> tí a kẹ̀lé láti wà dímúnà yìí <laughs> ìtàn ìjàpá àti yẹriwe ó dáa pọ̀ fọmọlé kíw tàríhù London àbá kan lọ́kọ́ tí àyẹn dáa pọ̀ tó ti yé ìtìláfàt bẹ́ẹ̀ nà bí àti Sudan wà Nàìjíríà tí àyẹn dáa pọ̀ nígbà pé tó ní nígbàánu ẹni tí ó tà fún ọ náà nítorí ẹ fi máa wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ kàn wọ lẹbẹ yá yá yá naam yàrá alkutubu mufida litọ́lù bìrì masha allah kutubu mufida allah ibarak fi ijlis <laughs> yọ kàn lọ máa kó àwọn tí a kà ṣùgbọ́n ṣe é ní ahkamul janaiz yóò tún máa pé lè mọ̀ tó fẹ́ rà عندكم سلسلة أحاديث ضعيفة لا ما في إذا تريد إذا إذهب ذلك تلك مكتبات. ọmọ ẹ fi mọ àtọ láàrin tọ́lébùlẹ̀ ẹlù àti ẹni tọkàn ló lọ tó fẹ́ ni o tó ra nǹkan sí láìbírì irú àwọn èèyàn òun èèkà ṣùgbọ́n àwọn tó o ti mọ tó fẹ́ lọ rà tó o bá ti rí báyìí ó inú rẹ̀ ó máa dùn ní o ti ọ̀nà gan ló ti fẹ́ máa wò torí so àwọn àǹfààní tó wà ń bi kàró àwọn tíra báyìí ni tó fún ẹni tó bá ṣe kí ni o tó bá nìkan ṣe ẹni tí òṣèré owó ra tíà yóò mọ̀ ya o lè wọ láìbírì kó jókòó kó lọ mọ kàwé àwọn tíra yẹn gẹ́gẹ́ bí tí láìbírì ti wà bẹ́ẹ̀ òró wò ra èyàn lọ láìbírì èyàn ó ti jọ́ ti gbogbo àwọn tíra yẹn èyàn lọ láìbírì èyàn lọ jókòó ti èyàn kà o lè ya o lè ṣe tẹ̀síwìr tó o bá rówó ra bí àwọn àfáà tí wọ́n ṣáájú wọ́n sì lékún nínú ìmọ̀ nìyẹn tí wọ́n kọ́ lọ́n kí ó ṣàánú ẹ̀rọ kọ̀ọ̀kan wa àfọwọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní wà mithluhu irú hadith yìí kan náà ń bẹ tánú ní ànábì sọ pé man marra bil maqabir ẹni tó bá kọjá níbi ìtẹ́ faqara'a tó wá ké qul huwallahu ahad ashara marra tó ké mẹ́wàá ẹ̀ káwọn báyẹn náà lẹ́rìí ẹ̀rí wọn kà lálàáfíà ni kì í ṣe pé wọn gbogbo tó máa ń sọ yẹn máa o ṣùgbọ́n muskila ni pé kò tí ì sí tàkìrí tàkì kópa dì í ṣe o gan ìdí nìyẹn tó fi jẹ́ pé wọn èè fẹ́ gbà kọ́ sọpá láì màkàlà wọn lóòótọ́ dẹ̀ ni àwọn náà kà kódà bàbá mi ń bẹ ibi tí wọn pe ìsọkúsọ lẹ ń sọ pé ìwọ tó wọn fẹ́ sọ gidi ó yà sọ tiẹ̀ èyí táwọn kà làwọn ń sọ yẹn lóòótọ́ dẹ̀ ni wọ́n kà ṣùgbọ́n wọ́n tó sọ pọ̀rọ̀ wọn wọlé ó sọ fún wọn pé lóòótọ́ lọ̀rọ̀ tẹ̀ ń sọ ṣùgbọ́n hadith yẹn ò lálàáfíà ìdí tí ṣùgbọ́n ọ̀nà ẹ̀ ẹ̀rọ ìrọ̀lẹ́ ń pa àwọn afáà ti fọ́dànù ìfọ́dànù kìíní ṣé wọ́n gan mọ́ ẹ ṣàlàyé so lẹ́yìn pé kúlẹ̀ aláwọ̀ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá kú wa kúlẹ̀ aláwọ̀ wọ́n rẹ́rì o wọ́n ní anabi sallallahu anabi ní ẹni tí ó bá kọjá mamara bil makabir ẹni tó bá kọjá níbi sàárè fakọ́rọ̀ àkúlù wọ́n ahada ashara mara tọ́ka nígbà mọ́kànlá bàbá wọn ọ̀sọ̀ yòókù tán wọ́n kàtà ètò tó síwájú nípa nígbà tó jẹ́ pé kò kulẹ̀ lálàáfíà náà so wàbàyánu fil masdar sábìk wọ́n ní àlàyé eléyìí náà ó ń bẹ nínú rẹ́fúrẹ́ǹsì tá a sọ lẹ́ẹ̀kan silsilatu hadith da'ifa ní hadith number one thousand two hundred and ninety ó wà ń bẹ so wọ́n ti fi yẹn yanjú ọ̀rọ̀ kéke yàsín ṣùgbọ́n ní mọ́sẹ̀ àbí hànàfíyà àwọn wọn tẹ́wọ́ gbà hadith náà dúró lé lórí òun وقال محشيئي الطحطاوي ما معنى محشي حاشية bí sẹ́ríwù ni ṣùgbọ́n kì í ṣe sẹ́ríwù tó fẹjú náà ń pè ní haṣíà èyí tán máa ń kọ sábẹ́ náà ń pè ní hamish ẹ máa wọ àwọn tíra fíkì ìjọ tán bá ti tán bá ṣe báyìí mọ́tìrì gangan ó rí báyìí wọ́n wà á kọ gbogbo ẹgbẹ́ rẹ̀ báyìí haṣíà nìyẹn ṣùgbọ́n ìtara máa ń kọ sísàlẹ̀ báyìí hamish ò nìyẹn tíra àfa àṣùrùmbìláàlì mọ̀rọ́kìlì fàlà ẹni tó ṣe háṣíyà rẹ̀ òun náà ń pè ní àtọ̀tọ̀wí òun náà ní káwùlùhù ntí àfa gbàlérò minal háṣíyà ó ní wọ́n ní tó sọ nínú tíra tó sọ wípé ẹ̀rí pé lìrìjàl wà nìsà tó sọ ń bẹ̀ yẹn wọ́n ní wàyàkùsùdúnà bí ziyàrọ̀ ti a wájú allah ta'ala wa islah alqal wọ́n ní àwọn ọkùnrin pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ lọ bẹ̀ sàárè wò ìtẹ́ wọ́n gbúdọ̀ wọ́n ó di àdìsọ́kàn níbi sísàbẹ̀wò yìí wájú allah ta'ala àwọn fẹ́ fi wá ojú rẹ ọlọ́run ni wa islah alqalb àwọn sì fẹ́ fi tún ọkàn wọn ṣe afa sheikh al-albani rahimahullah wọn ní islah alqalb tí wọn sọ ń bì yaani bi tadhkiratil akhirah láti lè fi rántí alkiyama kama fi qawli sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá nàbí sàlám sọ pé fazuruha ẹ lọ́ bẹ sàárè wo fa innaha tarukul qalba torí wípé ìmọ̀ abẹ sàárè wò ìmọ̀ ń jẹ́ kọ́kàn wọ́rọ̀ wà tudmi'u al-ayna ó sì máa ń jẹ́ kí orúkọ rẹ̀ ń jẹ́ ó máa ń jẹ́ kí ojú ó dami wa tudhakkiru al-akhira ó sì máa ń ṣe kí ni o ó máa ń rán ni létí alkiyama wala taqulu ujira ẹ má sọ pé ujira. kí ni ìtumọ̀ ìsọ̀rọ̀ táwọn jàhílíyà tá máa ń sọ nínú àwọn kàtà tó bá lọ síbi sáré òní hujura wa wípé ẹ̀yin ti lọ ó ti tán o ó o ẹ̀yin ti lọ àti yàtọ̀ ó di gbére ó dàrí náà mm, wọ́n lè má sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ hmm. gbàtà ń jáde lẹ́ẹ̀kan ẹnìkan wọ́n gbé wọ́n gbé ẹ̀ ń ẹnìkan tó kú wọn gbé lọ́wọ́ ẹni tó kú ó wá tún jẹ́ bí olórí ẹ̀sìn pásítọ̀ kan àwọn tí wọ́n wá ń bọ̀ tí wọ́n wá ń tí wọ́n wá ń tí wọ́n wá ń tí wọ́n mọ̀ nẹ̀ gbogbo wọn wá wọ̀ṣọ dúdú wọ́n wá ní ẹ̀yin tẹ́ pa pásítọ̀ kínní tẹ́ ẹ̀ jẹ́ ó dàgbà òrò ńlá lẹ̀ dà ah, ah, bó ló ṣe wá jọra wọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀wọ̀sọ̀ dúdú ẹ̀múnẹ̀mú ìṣesí àwọn olóòsàlélẹ̀ yìí nígbà tí ọ̀dẹ̀ sí tawhid kò sí fikiu kò sí albani <laughs> kò sí ibnu temiya kò sí kankan ẹ̀ so ẹni tó ti ewu lórí ṣé oró ńlá náà tó pa ṣé <laughs> ẹ mọ ríra ti rà tí ìgbà tí ò sí guidance ẹ bọ̀ àárẹ̀ mùsùlùmí mi náà ọmọ ṣẹlẹ̀ náà ní campus bẹ́ẹ̀ mọ mùsùlùmí kan wà nú àwọn SUG ló fi jẹ́ wípé ìyíntọ́lọ̀ ó tù ọ́ papọ̀ náà mọ wọn ní ìjọba ìdàlẹ̀ kìyàmà nígbà tó yẹ kí bó ṣe wọ campus ẹgbẹ́ ẹlẹ́mu lọ́lọ́jọ́ yìí SUG ló ń ṣe nǹkan wá ṣe ó wá jáde láyé àwọn ẹgbẹ́ rẹ̀ náà wọ́n wà wọṣọ dúdú wọ́n mọ̀ kiri nu campus ọ̀rọ̀ ńlá lẹ̀ dá ẹ̀yin tó jọ dàgbà o náà wọ́n tún bá fẹ́ lálọ́wọ́ ah hada yanni mina shirikiyat ní tí wọ́n ṣe fún ọ̀nù so almaru ma'aman ahabba àwọn tó o bá tò láyé náà nù àwọn náà náà sì ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún ọ ẹni tó bá sì ń bẹ pẹ̀lú àwọn èèyàn déédéé dáadáa àwọn èèyàn dáadáa náà ní òkìrun sí la ní òsín ní òsì tán nasala salama wa wa nafci almayit bima indahu min alqur'an pé bákan náà ìdí tó fi lọ bẹ sàárè wò àkọ́kọ́ pẹ̀lú àníyàn ó fi wojú rẹ̀ ọlọ́run ó fi tún ọkàn rẹ̀ ṣe ó sì fẹ́ sàǹfààní fòkú bímọ yutla indahu pẹ̀lú àwọn nǹkan tí ó kà òun náà ní suratu yasin yẹn minal qur'an wala yamusal qabra wala yuqabbiluhu a ní sọ pé kó máa fọwọ́ pa sàárè o bẹ́ẹ̀ sì ni àìkíìsì sàárè fàyínàú min àádátì ahalil kitab ìṣesí àwọn alukitab àwọn yahudu àti nasara lè eléyìí wàlám yuhad istislam illa lilhajar aswad nínú ẹ̀sìn wa àbásábà kéèyàn ó máa pọ́n òkúta àbí ìgànnà kankan lé kéèyàn máa pọ́n lá àbí kéèyàn máa fọwọ́ ra báyìí nìyẹn kéèyàn máa fọwọ́ ra ilá hajjal aswadu nìkan ló wà fún wa rukunu yamani khaso àti rukunu yamani nítorí rukunu yamani ó ní angu tó kángun sí hajjal aswadu ìyẹn nìkan ni ẹ̀rí wà fún pé a lè fọwọ́ pa ṣùgbọ́n lẹ́yìn èèyàn kò sí ilé kan kò sí sàárè kan kò sí mọ́sálásí kan tá a tún gbọ́dọ̀ ṣe kíni o tá a tún gbọ́dọ̀ fọ̀rọ̀ pa pàtàmọ́mù wo filhalabi àparí ọ̀rọ̀ yóò ń bẹ nínú alhalabi sọ̀fọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní tí ẹ bá wo ẹ̀rí àwọn ibi tí wọ́n fi bracket sí yẹn àwọn yẹn ò sí nínú àwọn màtútọ̀ so bàbá lọ gbé wá láwọn ibi màtútọ̀ míì tó yàtọ̀ sí gbogbo àwọn eléyìí náà wá ju wọn fi sínú bracket kí túmọ̀ yẹn bá lè kó lè dọ́gba wọ́n ní wàlá yuqabbiluhu wọ́n ní wa nahwuhu fi hashiyatu albajuri aliyu ibn qasim wàná irú eléyìí náà nínú màtútọ̀ ti hashiya ti albajuri ó ní nasu bóun ṣe sọ́n tiẹ̀ ni pé wàyú kúrọ́wù tẹ̀kbílù kọ́búrí wàstìlámùhù wọ́n ní wọ́n kọ kéèyàn ó máa fẹnu ko sàárè kó máa kíìsì sàárè àbí kó máa fọwọ́ pa á wàmíthluhu àtàbùt alẹ́dì yújì alùfọ́kọ̀hù tàbùt ó náà ní àwọn nǹkan tí wọ́n máa ń mọ sìgìdì báyìí tí wọ́n mọ sórí tí ó dà gẹ́gẹ́ bí àpò ìgbà tẹ́ pé wọ́n fi fi nǹkan bíi bọ́ọ̀sì kan dé orí sàárè báyìí náà pè ní tàbùt máa rí bíi tébù báyìí tí wọ́n mọ tí wọ́n mọ tí wọ́n fi bò tí wọ́n wàá ṣe gbọ́ ọ̀rọ̀ tí ibi sàárè yóò wù sókè báyìí tí wọ́n wá sí báwọn yẹn náà ń pè ní tààbùtù gbèsò kò lẹ́tọ̀ọ́ náà ká máa fọwọ́ pa ìyẹn náà wàkàtàlì kàlà àtàb ìndà dùkú lìsìyàrá tilẹ̀ àwùlíyà àlà àtàb òun náà ni àwọn bíi frame bíi frame tí wọ́n ṣe sẹ́nu ọ̀nà tí wọ́n fi wọlé lọ síbi tí wọ́n sin sàárẹ̀ àwọn wòlé ọlọ́run sí ká máa fọwọ́ pa eléyìí náà lẹ́tọ̀ọ́ súnmọ́ So, muqarriban biyadihi lima bana faqala illa إن qasada bi atabaruku bi in fala yuqra thumma istasna afa sheikh albar rahimahullah wọn nígbà tá a fẹ́ wa ń bá ọ̀rọ̀ lọ ó tún wá ṣe àyàfi muharriban biyadihi lima ọba tún fọwọ́ ara rẹ̀ wó gbogbo tó ti mọ́ ó ti sọ̀rọ̀ gidi bọ̀ tẹ́lẹ̀ o oni istasna ọba tún sọ àyàfi muharriban biyadihi lima bana ọba tún fọwọ́ ara rẹ̀ fowó gbogbo dáadáa títí ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ kí ló wí ó ní ilá àyàfi nkọ́sọ̀dà bí àtàbárùkà bíhìm fọlá yókòrà àfitẹ́ pé èèyàn bá tó pẹ̀lú àníyàn pé èèyàn ń wá àlùbáríkà nìkan ìyẹn fọlá yókòrà hànàfíà pé kò sí ní tó burú bẹ́ẹ̀ tó o bá wá fẹ́ ṣe múná kọ́ṣà pẹ̀lú ẹnìkan yóò wá àwọn àfáà yọ wà lọ kàtí ilé ìfìmọ̀ ṣé dẹ̀lílù lélẹ̀ yíyẹn ṣe dẹ̀lílù ọ̀rọ̀ ẹnìkan ni so ti ọ̀rọ̀ ẹnìkan lásán ni ìyẹn ò ń ṣe ẹ̀rí kò sí kò síbẹ̀ nìyẹn ṣe jẹ́ ni ọlọ́run tó àgùdọ̀ lọ́mọ farara lẹ̀ níbi sàárè rẹ̀ tó bá jẹ́ ni ọlọ́run ìjẹ́ ni ọlọ́run yẹn wà láàrin òun àtọ́lọ́run ṣùgbọ́n ká wá lọ síbi tán sin sí ká lọ mọ fara yí lẹ̀ ńbẹ̀ ká mọ fara polẹ̀ ńbẹ̀ àbí á lọ mọ sùn síbẹ̀ ìyẹn ò sí nínú ẹ̀kọ́ Islam kult àfáà Sheikh Albani pé tọ̀ èyí tó sọ yẹn wàhálì balaawu kulluhu illa mi mithli hada tabarruku almusolu ila shirk bàbá ní ṣé gbogbo àdánwò dáhùn sọ látàárọ̀ ṣé kìí ṣe tí ń sọ yìí gan lóbi gbogbo dáhùn fún àbọ̀ látàárọ̀ gan pé wàhálì balaawu kulluhu illa mi mithli hada tabarruku almusolu ila shirk pé n tó ń sọ yìí òun ni ìpìlẹ̀ gbogbo fitna yẹn wọ́n ní èyí tán fi nàbà six sí yìí sakotot minal asli wastadraktuwa minal hashiya wọ́n ní kò sí nínú maktuto manuscript yìí ti pilẹ̀ gangan kò sí mbẹ̀ ṣùgbọ́n bí táwọn ti rí níbi hashiya ló jẹ́ káwọn fi intanṣin ẹ̀ náà ń pè ní tahqiq ṣùgbọ́n ló jẹ́ káwọn fi sínú bracket báyìí inshallah ta'ala naqifu una wa fil fasl qadim nawasil